aleykum wa rahmatulahi wa barakatu. fún gbogbo mùsùlùmí ayé o èyí tó jẹ́ pé ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí àjẹǹjẹ́tọ̀ rẹ̀ kó bàbá gbogbo wa gbé o wàásì kan kàǹkàrà bàǹdẹ̀rẹ́ o láti ẹnu oníwàásì àgbáyé ni bàbá wa alhaji sheikh muhyiddin ajani bayero alhaji ẹgbọ́n sókè. ni a bá ń ṣàdúrà fún ọ pọ́lọ́njì ọjẹ́ wọn mọ́ tọ́ wá ń sàmí ṣùgbọ́n tí ojúṣe èrè ọjọ́ tẹni tó lè jẹun ọmọ ó rí pé àmì tó ń ṣe kò wúlò ojúṣe àwa òbí a gbọ́dọ̀ ṣe lára ọmọ ńlọrọ̀ jẹun ọmọ fi lè wáyé apá kan. ó ti jáde sórí audio cassette audio cd video cd iléeṣẹ́ golden point music ló pin tó ta a subsidiary of golden point investment. ní mi lọ́mọ tí ó yan tí ó gbogbo ẹ̀ lọ. tẹlifóònù zero one four three six four two one five zero zero three three one zero six nine nine nine. fún mi lákòókò bẹ́ẹ̀ ọmọ àdánù fún mi lọ́mọ tí ó yan tí ó gbogbo ẹ̀ mi. olólùfẹ́ mi mò ń jáde lọ aláṣàbí mi mò ń jáde lọ tọ́jú ìlédè mi mo máa tó dé olólùfẹ́ mi mò ń jáde lọ olólùfẹ́ mi mò ń jáde lọ olólùfẹ́ mi mò ń jáde lọ. mo fọlọ́hún kejì rẹ̀ èèwọ̀ ọkọ mi. ẹ bá wà láyọ̀ bó ọ̀la nábì onílà lọ́dẹ bó ọ̀la ọlọ́run onílà lọ́dẹ ọ̀la ọlọ́run onílà lọ́dẹ bó ọ̀la ọlọ́run. ṣé kìí ṣe mi ni mò ń rí mi méjèèjì ń tàn mí jẹ ni dráìvà dákun ó bẹ̀ẹ́. mo bẹ̀ ẹ́ ò bá ń dúró náà. dráìfà dákun mo bẹ̀ ẹ́ ò bá ń dúró náà. ẹ kú òwúrọ̀ o ẹ kú ojúmọ́ bọ̀dá ẹ kú òwúrọ̀ ẹ kú ojúmọ́ ẹ ò rántí mi ni ẹ ojú mi ni èmi kì í fáyàtú olólùfẹ́ rẹ iléèwé kan náà látijọ́ jáde ó ti gbàgbé mi lùkùmọ́ náà sọ̀tì olólùfẹ́ mi ó ìjọ mẹ́ta olólùfẹ́ mi ó kú ìjọ mẹ́ta. olólùfẹ́ mi ó kú ìjọ mẹ́ta. kì í ṣẹjọ́ mi kàfáyà ìwọ kan ti yàtọ̀ púpọ̀ mọ́ sí tọjọ́ sí. ó kú ìjọ mẹ́ta gbogbo lè ń kọ́ balẹ̀ èlé rẹ̀ àtọmọ́ ń kọ́nà abẹ́ ẹ̀gbọ́ nǹkan ò bá lékè èmi ò lọ́kọ̀ mìíràn látìgbà tí ń fi lọ ìgbà tá a ti bára wa dá máa jẹ̀mú pé nígbàkúgbà ò táyé bá ń jáyé pípa wa méjèèjì ò ní fẹ́ra wa sílẹ̀ àdéhùn yìí ni mo tẹ̀lé tí ń fi wálé àdéhùn yìí ni mo tẹ̀lé tí ń fi wálé àdéhùn yìí ni mo tẹ̀lé tí ń fi wálé fódìdí ọdún mẹ́fà tí mo ti lọ Dublin ṣáni mọ́mì mi mú mi lọ lọ́jọ́ sí èmi ò fọkùnrin kankan láyè rárá ìgbàgbọ́ mi ni pé tí mo bá padà délé a ṣì ń bọ̀ wá padà fẹ́ra wa sílé bí mo ṣe wá pàdé ẹ lọ́jọ́ òní o inú mi dùn ayọ̀ mi tún inú mi dùn apẹ́jù ní ìkàfàyà mo wá ẹ nígbà yẹn mi ò bí ó lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ni mo ti dé pátá wọ́n láwọn ọ̀nà lè sọ pàtó bí ó lọ èyí ló fà á sábà bí ìlú bu àkọ́tí ó mo fi fẹ́ lo òmíràn tó sì ń bímọ fún mi mi ò lè fàyà méjì o kàfàyà kó má di wàhálà sọ̀rọ̀ mi lọ́la. ìjòkó ẹjọ́ mo béèrè sọ́jà ń ta ìbáyàtú mo tún dé fíńgà alálàyé ọ̀rọ̀ àjọkẹ́ àsọ̀rọ̀ kẹnu ó dá ṣàkàṣàkà lọ̀rọ̀ mi máa ń dùn mò ń bẹ̀ yín ẹbí làkàyè gbọ́ ọ̀rọ̀ mi ìbáyàtú mo sọ pé ewúrẹ́ bá ṣì lè yá ó di dandan èyí ọ̀rẹ́ o. ti dánkọ ìyàwó akọrin bí ẹni jẹkọ mo tún ti dé bí mo ṣe máa ń dé ẹ má bínú kó tó jọ mẹ́ta kádàrá ló máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ewúrẹ́ bá sí ilé à ó di dandan ó jọrẹ bàgùtàn bá sí ilé à kò sí iyèméjì ó jẹgba ẹ̀bẹ̀ ni mo bẹ́ẹ̀ lù wá ìmọ̀sílẹ̀ àfẹ́bìnrin. wọ́dàrẹ́ ti bẹ́yìn nàná lè àkíwá ṣẹ̀ríbù náà ha bíbí sí ní ńlá ayélujára kọmọrù kọmọrù mo tó ti dé àkọ́kọ́ mo sálámà sí gbogbo ẹni tí kíkí tọ́ sí bàbá ìyàwó alárojúlẹ̀ àmọ̀ràn gba ayé fẹ́ gbọ́ ọ̀rọ̀ tá a mú wá lónìí kọmọrù èmi pẹ̀lú sọfíà. sọ kò lè bá wa sọ táwa ò bá sọ̀rọ̀ sọ káyé má ṣe ṣì wá gbọ́ ìwà dáa ló ti tọ́ ṣùgbọ́n ojú tẹ ẹ̀rí yẹn là máa tẹ fàlejò kó tó dìgbà tẹ́ni ìyẹn ló jẹ́ kí n múri sẹ́nu tọmọlódé ni wípé ojú là á tẹ fàlejò ká tó tẹ́ni ojú là máa tẹ fàlejò ká tó tẹ́ni obìnrin tó lẹ́wà mọ́ wa ìyẹn ló ṣe ṣàyẹ̀. مالي يا مالي يا عيسي يا ملك نور السلام يا عيسي يا ملك نور السلام عيسي يا ملك يا ملك لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لله ناصرا رجائي ناصرا يا عزي يا غفور يا عزي والمن خرج سواك يا ربي ya maliku nuru salami inzi ya maliki ya mali la la la la la la la la la la la la ku lilahi nasiran rajai nasiran يا عيسي يا غفور يا عيسي ولم الخرج سواك يا ربي يا ملك نور سلامي إنزي يا ملك يا ملك Yamali, Yamali, Yamali, yá Yamali. yá رجائي ناصرا يا عيسي يا غفور يا عيسي ولمن غرج سواك يا ربي يا ملك نور سلامي عيسي يا ملكي يا مليك ṣílẹ́yìnfà sí Sùlẹ́ìmọ́nà pẹ̀lú Musa pẹ̀lú Isa pẹ̀lú Yusufa pẹ̀lú Musa pẹ̀lú Isa pẹ̀lú Yusufa. ẹ sì bá wa tún ṣe. wọ́n àwọn eléyìí lè rí gan òfin tí òwú lò ní ẹ bá wa tún ṣe. òfin tó ń mú mẹ́kúnnù ó ti ń fọ́lá sílẹ̀. òfin tí òwú lò ní ẹ bá wa tún ṣe. òfin tó ń ìránṣẹ́ tó ń fọlọ́rọ̀ sílẹ̀. òfin tí yóò wúlò ní ẹ̀sìn àtúnṣe. òfin tí. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba àná ọba òní ọba gbogbo ògbà alálàyé ọ̀rọ̀. ọba tí ò fi ọ̀rọ̀ kan pamọ́ fún àwa tó dá ó fi gbogbo ẹ̀ hàn wá nítorí kó lè bá a jẹ́ ìbálẹ́jọ́ fún wa ó wá fi gbogbo ọ̀rọ̀ ọ̀hún dáràn sí wa lọ́rùn ó wá gbé gbogbo ọ̀rọ̀ náà lẹ̀ pé ọ̀rọ̀ ni mo sọ fún yìí o èyí tó bá wù yín ni ẹ mú ń bẹ̀ àwọn ọmọ àníbi Adam àwọn àmọ̀ wọn ara wa. àwa náà wá mú èyí tó wù wá ń bẹ̀ a sì ti gbàgbé pápadà jábọ̀ fọlọ́hún. báwo ń tó ń lọ lórílẹ̀‐èdè ilé ní ẹ̀yìn ọmọ ìyá mi lórílẹ̀‐èdè nàìjíríà òfìfo àgbà mà ni wá àsófìfo àgbà ni wá tí ò sí nǹkan kan nínú ẹ̀ òfìfo àgbà ni wá ọba tó dá wa ó gbé òfin kalẹ̀ ó sì sọ bá a ṣe máa tẹ̀lé òfin tiẹ̀ àwa náà wá ka àwọn òfin ọlọ́run àpàdà wá rí pọ́mọ̀ yẹ káwa náà yọ òfin èyí tí ó ṣe déédéé ara wa ń bẹ̀ orílẹ̀-èdè yìí náà lófin bá a ti gọ̀ tó tá a fẹnu họra yìí àwa náà lófin àṣà ìlófin alófin àbá àní ẹ̀yìn ẹ̀yìn àní ni ah, Allahu akbar kabira amọ̀mọ̀ lófin tó yẹ ká tẹ̀lé òfin tọlọ́hun tó sọ̀kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú alukur'an òfin ọlọ́hun ń bẹ bó ṣe wà lára òfin ọlọ́hun yí àwọn bàbá wa jọ̀hún pàápàá tí wọn tí wọn ọ̀ka alukur'ani tí wọn ọ̀ka bíbélì tí wọn ọ̀ka wẹ́nu òkéwú àwọn náà lófin tiwọn náà ti ń gbé kalẹ̀ tí ayé fi rọ̀ wọ́n lọ́rùn ńgbà náà àwa tẹ̀ lófin tọlọ́hun àtẹ̀lé ti anabi Muhammad àtẹ̀lé tàwọn anabi ọlọ́run tí wọ́n ti kọjá àtúnwá àtẹ̀lé tàwọn bàbá bàbá tá a lè gbọ́rò yín ń pa wọn pé ara wọn náà láti jáde ẹ̀rí pé ìfọ àgbá ni wá àmọ́ lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n òfin wa níbi tó burú sí ni pé ọmọ tálíkà nìkan ní jìyà òfin ọmọ olówó ní tó fẹ́ ṣe pẹ̀lú òfin ọmọ tálíkà ní ọ̀sẹ̀ ní ó jìyà bọ́mọ olówó bá ṣẹ̀ ìyàwó lè jò ń tiẹ̀ kódà inú ilé láti parí ẹ̀ ẹ̀rí bá ṣe ń bora wá sí ọlọ́run sì lóhùn òye sọ ba alábòsí bàbá wo dáadáa kò sí ní tá a fẹ́ sọ kò sí èyí tá a ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ wo ọ̀rọ̀ alukurani tó sọ pé bàdà awusubilayi mina shaitan rajim bisimilayi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله ما شاء الله بسم الله الرحمن الرحيم جل ما لا يموت جل ما لا يموت ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان الله أكثر شيء جدلا الله صرفنا في هذا القرآن ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yẹn tẹ́tí yín lẹ̀kẹ́ gbọ́ torí pé adití ẹ̀dá pọ̀ nù yín ẹ fi etí yín lẹ̀ kẹ́ bá wa sọ. So ọlọ́run ní kò sí nǹkan kan kò sí nǹkan kan. wàlá kọ́ni sọ̀rọ̀ fúnà ah! fi àdàlẹ̀ Kùránì lè násì min kulli mathalin. nítorí gbogbo àlàyé ọ̀rọ̀ pátá ọlọ́run ni mo ti si mo ti fi lélẹ̀ nú Al-Kùránì mo ti ṣe fún yín mo ṣàlàyé ọ̀yẹ́ fún yín. sọ̀rọ̀ fúnà fi àdàlẹ̀ Kùránì lè násì min kulli mathalin ọlọ́run ní àlàyé ọ̀rọ̀ mo ti ṣe é nínú àlòkùnrin àní mo ti sọ bí òfin mi ọlọ́run ọba ṣe rí. wàlá kọ́dí sọ̀rọ̀ fúnà fi àdàlẹ̀ kọ́ra nílẹ̀ náà sí lẹ́kùn lè má falẹ̀. nítorí pé òfin mi ọlọ́run mo ní bẹ́ẹ̀ yẹn bá jalè ẹ̀ lọ́wọ́. sọ̀rọ̀ fúnà fi àdàlẹ̀ kọ́ra nílẹ̀ náà sẹ́yìn min kulli masalin. ọlọ́run ni mo ṣàlàyé ẹni ọba ṣe sìnà bádélébọ̀ bá ṣe sìnà adélébọ̀ ọkùnrin adélébọ̀ obìnrin bá méjèèjì bá ṣe sìnà ẹ̀rì dín wọn má lè sọ wọn lókùpa ìdájọ́ nù. wàlá kọ́dí sọ̀rọ̀ fúnà àfi àdàlùkọ́rá nílì náà sí i. aláàkú àpàkẹ́jọ. lè máa fàlẹ́. bí àwọn ọmọge àwọn ọmọge àwọn tó wọ́n ṣe bàlágà bí wọ́n bá bára wọn lò pọ̀ lọ́nà tí ó dáa tá a bá rí wọn mú tá a sì rẹ́lẹ́rìí pẹ̀lú wọn tí wọn ò lè mórí bọ́ ń bẹ̀ ọlọ́run ní ẹ̀nà wọn lọ́gọ́ ọgọ́rùn ọ̀run bílálà. wàlá kọ́ni sọ̀rọ̀ fúnà fi hàdà lọ́kọ̀ọ́rọ̀ àdìlì náà sì mi ń kú lè má falẹ̀. abárẹ́ nìkan ti ń dà lúrú tí ó jẹ́ ó sinmi tọ́jẹ́ pé ipasẹ̀ rẹ̀ ló lè fi ń jà ipasẹ̀ rẹ̀ nílùú fi ń dàrú ipasẹ̀ rẹ̀ làwọn tọ́ọ̀gì wà ọlọ́run ní ẹ̀ lù ú. وكان الإنسان وكفر شيء جدلا وكان الإنسان أكثر شيء جدلا. ṣùgbọ́n ẹ̀yin ọmọ níbi ádámà ẹ òfin ọlọ́run òfin wo lẹ́wàá fowó ara yín kọ́. wà á ká nàlẹ́ ń sánú àkìfàrọ̀ ṣe ń jàdà láwọn. ẹ wá mú ẹ ẹ ẹ ẹ láìla ìlànà ẹ wá ń fi wọ̀rọ̀ kọ́ sàdá àdá sì dúró lọ́tọ̀ ni wọ̀rọ̀ kọ́ gbọ́dọ̀ kún àdá. wọrọkọ gbọdọ kún àdáṣẹ́ ṣùgbọ́n ẹ wá ń wá wọ̀rọ̀kọ̀ ṣàdá ńgbẹ́ ẹ bá wá bí ẹ gọ sí ẹ máa wá fọwọ́ pa òfin kan lórí gbà wọn wọn irú òfin báyìí ń bọ̀ ní London ṣé London la wà lónìí ṣé London ní Nàìjíríà ń bọ̀ ṣẹlẹ̀ ní Russia bí ẹ ṣe dá ní ṣé Russia la wà. wà á ká nàlẹ́ ìrúsà náà. أكثر شيء جدلا. fẹ̀yìn kọ́yìn gbà tó dodo ọ̀rọ̀ bá ṣẹlẹ̀. àkìbọ̀rọ̀ ṣe ìjàdàlá o. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́mi ọlọ́run tí mo ti gbé sí ojú ọ̀nà rẹ̀ nígbà tẹ́ ẹ bá ṣàbòsí ẹ̀ sì máa dá. wà á ká ànàlẹ́ ìnsá àná àkìbọ̀rọ̀ ṣe ìjàdàlá. bá a bá wo bá a bá wo wò dáadáa tá a bá lò làákẹ́ yìí. tá a bá fẹ́ lo làákàyè wa ẹ̀yin náà ẹ wo ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ rí báyìí a sì máa fojú ọlọ́gbọ́n wora wa àwa òmùgọ̀ amukun mẹ́kọ̀ọ́ èèyàn amukun mẹ́ la وكان الإنسان وكان الإنسان الله أكبر شيء جدلا òdodo ọ̀rọ̀ bá وكان الإنسان الله أكبر شيء جدلا lọ́mọ iye ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ pera yín léèyàn yìí èmi ò sì kà yín kéèyàn gbogbo yín tẹ́ ẹ pera yín léèyàn wàláyé ẹ̀ ṣèèyàn ẹranko ẹranko ẹ̀dá nìyí ẹranko tó wúlò torí ẹranko láǹfààní tí ó ṣe ẹ wo bá jáse rí ọ láǹfààní tí í ṣe é fún nílé ẹ̀yin ò láǹfààní kankan tẹ́ ẹ ṣe fún aráàlú ẹ ṣàǹfààní fẹ́ bí yín débi ẹ ṣe fáráàlú ẹ̀yin èèyàn wọ̀nyí Allahu Akbar kabira ń gbọ́ mọ̀ ń gbọ́rọ̀ rẹ̀ وإذا أردنا أن نهلك قرية آه، آه، آه. أمرنا الله أكبر كبير فيها الله وفسقوا فيها لا إله إلا الله وحق علي القول جل ما لا يموت ودمرناها تدمير خيرا لا إله إلا الله ودمرناها تدميرا ọlọ́run lẹ́mi ọlọ́run ọba tí mo dá yín. ìdá àròdìnà àánú líkàkọ́rin yàtá. ọlọ́run ni mo bá ṣe tán tí mo fẹ́ kó parun bá orílẹ̀-èdè kan tí mo bá fẹ́ pa wọ́n rẹ́ pátápátá tọrọ wọn dà. ìdá àròdìnà ànúlíkà kọ́ríyàtà. ọlọ́run ni mo bá ṣe tán tí mo fẹ́ jẹ àwọn orílẹ̀-èdè kan yà mo fẹ́ wàhálà wọn mo fẹ́ fìtínà wọn mo fẹ́ kí wọ́n forí lẹ́sù ká ọlọ́run ní nǹkan ń ṣẹlẹ̀ sí wa yìí yóò máa ṣẹlẹ̀. ànúlíkà kọ́ríyàtà. àti ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yín ò tiẹ̀ wá yé wa mẹ́yìn tẹ̀ ń ṣèjọba alẹ́ àná ọ̀rọ̀ yín ò yé wa mọ́ ọ̀rọ̀ yín ò yé wa akànjọ́ ń bẹ náà ni àwa ń wò yín à ń wo à ń wo bí à ń wo bí ọlọ́run ọ̀taari yín torí yóò taari yín lu ìyà yóò taari yín lu iná nítorí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ sọ fún wa bọ́ba ẹ pé ẹ fẹ́ dín wa kù ni ní bọ́ọ̀bù fi ń ró káàkiri nàìjíríà lẹ́ ń kó owó síbi security ní òṣìṣẹ́ kankan ẹ fẹ́ dín àkùn ẹ dín àkùn. تمطر فيها ọlọ́run lèmi ọlọ́run ọba ṣe ń gbọ́n tó wí. ìlà rọ́dínà ànúlíkà kọ́ríyà ọlọ́run ni mo bá ṣe tán tí mo fẹ́ kú wàhálà báwọn ìran kan tí mo fẹ́ pa wọ́n rẹ́ tí mo fẹ́ fìtínà wọn. ìlà rọ́dínà ànúlíkà kọ́ríyà tán ẹsẹ̀ wọ̀nyí bọ́ bá yá kí gbogbo ẹ̀ bá regbe tó regbe ọlọ́run wà á rán kan wá sórílẹ̀-èdè yìí ó lè pé kí ká máa wúkọ́ ó lè pé kí ó lè pé bàbá mú mi kó wàhálà wa ó lè pé bàbá jẹun ẹni wọ́n ti jẹun dọ̀ ó di fìtínà fún un. wọ́n ìdá àròdínà àánú líka kọrin yàtá. ṣùgbọ́n mo wí tèmi nítorí báburú bá ṣẹlẹ̀ wàláì ń sọ pé mo wí fún yín mọ̀ gbọ́. ìdá àròdínà. ربنا an أهلك قرية. ọlọ́run mo bá ṣe tán ni mo fẹ́ pàlú kan rẹ̀. àmọ́rìnà àmútirọ̀ fi hàn. ọlọ́run àwọn abẹnugan bẹ àwọn tí ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wọn àwọn olówó bẹ àwọn ọlọ́lá bẹ àwọn alágbára bẹ ni èmi ọlọ́run ọba ọkọ̀ kan ń ṣẹ́ sí. àmọ́rìnà àmútirọ̀ fi hàn. ọlọ́run ránṣẹ́ sí wọn wọ́n pa wọ́n láṣẹ ìwà tó yẹ wọ́n hù. fọ́fà sàkú fi á. èdè bẹ́ẹ̀ yẹn èdè bẹ́ẹ̀ yẹn. ìdá àròdìnà àánú líkàkọ́rí àtàn àmàrìnà mùtẹ̀rọ̀fì á. ọlọ́ọ̀ni bí mo bá fẹ́ bínú tí mo fẹ́ pàlú kan rẹ́ irú ntọ́lọ́hún sọ ní ń ṣẹlẹ̀ yìí a sì fọwọ́ lẹ́rán àwọn èèyàn sì ń kú àwọn èèyàn sì ń kú láàárọ̀ lọ́sàn-án ẹ sì kó gbogbo owó wẹ̀ ló ẹ fi ṣe security àti ẹ̀wà mẹ́ni ẹ kó fún àmọ́ tó àmọ́ bí ẹ kó wọ̀ ní tẹ́ fi pẹ̀lú owó security ẹ sì ń ná inú yín sì ń dùn ọlọ́wọ́ pa ìwò yín náà ni. ìbá àròdìyà àánú líka kọ́ríyà tán. amárínà mutẹ́rọ̀fì. amárínà mutẹ́rọ̀fì. ọlọ́run ọlọ́run ọba bí wọ́n bá pàlú kan rẹ ọ̀rọ̀ tí ó ṣáájú torí wà máa kú náà mu àfìbínà àtànàbọ̀ àfàrù rọ̀ṣùlà ọlọ́run ní èmi ò ní jẹ ẹ̀yìn ẹ̀dá ń yà kí n jẹ ń yà lórí àìmọ̀ lórí àìmọ̀ kọ́ wọ́n kọ́kọ́ taari òjíṣẹ́ ṣáájú òjíṣẹ́ tí wọ́n bá rán sí yín ni ó máa jẹ́ ẹlẹ́rìí èmi ọlọ́run kẹ́ẹ̀ tó jìyà ọlọ́run rán mi sí yín ìdá àrọ́ ọlọ́run rán mi sí ẹ̀yin tẹ̀ ń rú orílẹ̀-èdè lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń rú orílẹ̀-èdè nàìjíríà lọ ọlọ́run rán mi sí amárínà mọ̀tàràfẹ́. àlófin àlófin a sì lófin àkọọ́lẹ̀ gbogbo ayé sì rí pé bá a bá lè tẹ̀ lófin náà bá a bá lè tẹ̀ lófin náà orílẹ̀-èdè wa ní ọ̀dà ìjà wa tẹ̀ lófin o lè tẹ ẹni ẹ̀ pé lólè nàìjíríà wọ́n pè lólè ní London wọ́n sì mú wọ́n ti pè lólè olè ní àpè àránṣẹ́ tí wọ́n pé ẹni ẹ mú ń èso lé o wọ́n sì wá ń fọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà wọ́n tọ́jú rẹ̀ tí wọ́n padà sọ pé lóòótọ́ lòun jalè ẹ̀yin adájọ́ wa lórílẹ̀‐èdè àfi kẹ́ ẹ bójú àsọlórí burúkú ẹ̀dá ni pàǹtí tẹ̀ ń gbé tẹ̀ fi sọ pé ń dájọ́ àṣẹ nìyí àṣẹ ìríran àṣẹ ìríran ìlú ẹnìkan kọ́ ọ fún ní recognition kankan mọ́ ẹ̀yin adájọ́ ìranù wọ̀nyí ẹ̀ jẹ́ ń gbé pàǹtí lé tẹ̀ pé ayé lẹ́yìn gidi wọn. ẹ mú o lè nú lé. mo tẹ̀rọ fi hà. ẹ mú o lè lé níta ni ẹ ti mú o lè fún wa ojú ọ̀wá tì yín ojú ẹ wá ẹ wá ń sọ lórílẹ̀‐èdè ẹ wá làyìlà ẹnu yín tiẹ̀ tún tọrọ ẹ̀yin rán dáradára wọ̀nyí ẹ̀yin rán dáradára ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ̀ wúlò wọ̀nyí ẹ̀yin adájọ́ orílẹ̀‐èdè nàìjíríà tọ́ ẹ pé apààyàn ni yín oníjìbìtì ni yín olè ni yín alábòsí lọ́lọ́wọ́n bá dá yín ìwọ̀n abẹ́ yẹn díẹ̀ báyìí la rí yọ ńbẹ̀ bàbá rí bíi méjì bàbá rí bíi méjì lẹ́kọ̀ọ́ àrí bíi ẹ̀yọ̀ kan wọ́n mú olè amú olè ń bí ẹ̀yin lẹ dá aláre ẹ̀yin ní ọ̀jalè lẹ́yìn tó ń tí ọ̀jalè tán lọ́wọ́ lọ lú òkèèrè ọwọ́ dé òun ń sọ fún un pé àbà ah, àbà irú ẹjọ́ òun àdá ọ yín lọ́hún yẹn ó ní ọ èso lè kò burú wọ́n sì mú bọ yàrá bí wọ́n gbé tí gbé yẹn wọ́n tẹ ń ó sì ọ kó lè lòun àwa abèrè lọ́wọ́ ẹni ọ̀dájọ́ nàìjíríà ó ní tí a gbé wájú ẹjọ́ kí la gbé wájú rẹ̀ sáà lọ́pàá wa lọ́mọ ni ibà ló kó alówó ni ibà akúkú sọ fún ọ bí ìpowó wa ló kó wọ́n sì fi gbogbo òwe tẹ́ ẹ kówó hàn ọ́ ọwọ́ ń padà aṣọ ojú òtì ọ́ ara ọ̀lọ́ àwọn ọmọ rí ọ̀fọwọ́tọ́ pé bàbá ọ̀rọ̀ òpònú lẹ̀ ń sọ yìí Allahu akbar kẹbi. wọ́n ìdá rọ́dínà lùlíkà kọ́rìyà táwọn. amarina mutara fi ha. amarina mutara fi ha. jallamala ya ah, ha. orílẹ̀-èdè isu mi orílẹ̀-èdè isu mi wọ́n mọ bí i àgbẹ̀ máa ń bẹ̀. orílẹ̀-èdè isu wọn ọmọ ibi tá a gbé máa ń bẹ̀ kí ló dé ibi na làwọn tó ṣèjọba ṣáájú ibi tó ṣèjọba ṣáájú ibi na ti ṣèjọba ọ̀hún náà kọ yàtọ̀ gbogbo wa ina náà dagba dàgbà nígbà kan náà ẹ wàá dàgbà máa lọ́wọ́ tẹ ẹ wàá yẹranko ẹ yẹranko ọjọ́ ọjọ́ ọdún lẹ ń léèwé ngbà lẹ kàwé ọdún mo ti rọ̀ fi فيها أمرنا متر فيها ti pẹ́ nǹkan àwọn ìwé bàǹbàǹbà tẹ́ ẹ máa gbé lọ́kà kí ignorance ni ká sọ pé ń dà yín láàmú àbí wọn ò mọ àyè wo látò yín sí àyè wo ni ẹ jẹ́ àtètò èmi ò òyìnbó tí mo fẹ́ lò fún yín n ò mọ òyìnbó tí mo tún fẹ́ lò fún yín torí pé ignorance gidi àìmọ̀kan tí ò ẹni tí ọ̀dà kan mọ̀ tí ọ̀dà kan mọ̀ ọ̀rọ̀ tó o bá ń sọ nù tó o bá ń sọ nù lè mọ̀ párá àtà ọ̀gbọ̀ ńlẹ̀mí fi sọ̀rọ̀ kí gbogbo yín ọgbọ́ gbogbo yín ni ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ Al-Qur'ani ni. ìbá àkàràtà olùkàkọ́rìyàtà. mo bá ṣe tán mo fẹ́ kún wàhálà báwọn aràn kan tí mo fẹ́ pa wọ́n rẹ́. àmọ́rìnà àmútirọ̀ fìyà ọlọ́run láwọn aláṣẹ ẹbẹ̀ ni wọ́n ránṣẹ́ sí àwọn ni wọ́n fàṣẹ fún. fàfàṣàkù fi hà. ọlọ́run níbi abá wa gbẹ́rù gbọ́n rí bẹ́yìn náà ṣe gbẹ́rù gbọ́n rí bẹ́ẹ̀ bá pọ̀rọ̀ ọlọ́run nírọ́ ọlọ́run ní báwọn tá a wí yìí bá pọ̀rọ̀ ọlọ́run nírọ́ bẹ́yìn ṣe pọ̀rọ̀ ọlọ́run nítorí ẹ ọlọ́run wàláhì ẹ ọlọ́run wàláhì ẹ gbọ́ tí mo tún búra ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run bíi ti wù ọmọ ẹ sì bẹ̀rù ọ̀la yín ẹ bẹ̀rù ọ̀la yín. ọlọ́run nígbà tẹ ẹ bá gbẹ̀rù mọ́rí tẹ ẹ pẹ́ tẹ lófin èmi ọlọ́run ọba. aláwọ̀ pàtàkì ọlọ́run ní gbólóhùn èmi ọlọ́run ọba àwa àṣẹ lórí yín. padà márìnà tẹ́dí mi. la ilaha illallah. padà Marina, tẹ́dí mi. ọlọ́run ọlọ́run wọ́n wà fojú àwọn irú èèyàn bẹ́ẹ̀ gbolẹ̀ wọ́n fojú yín gbolẹ̀ ẹ́ jìyà ẹ́ jìyà àárẹ̀ tí àárẹ̀ tí èèyàn pààyàn ni ó ṣe yín títí títí títí ẹ̀ wá ní bọ́m̀bẹ̀ tẹ́ fi kú ẹ ní bọ́m̀bẹ́ torí èpè ọmọdé èpè àgbàlagbà yọ ọjà èpè ọmọdé èpè àgbàlagbà ẹ máa fẹ̀ sínú mọ́tò tẹ fowó wàrà ẹ máa fẹ́ gba tẹ́gùn bẹ́ẹ̀ ìyàlẹ́ gbà sára. la ilaha illallah la ilaha àtẹ̀dìmí. lọ́nà bá kọjá èyí á padà wá wàhálà yà yín àfojú yín gbolẹ̀ àlànà yín. wákàmù ahlakina minal kuruni min ba'di nuh kó lè máa jẹ́ mọ̀ fún wa. wàkàfẹ́ wàhálà wọn lọ bá lòun wàhálà wọn lè máa wọn lè máa lérò pé wọ́n yọ ọlọ́run kan sọ tó wù. kọ̀bí ọba sí ra. ọlọ́run lẹ́yìn èèyàn ẹ múra mi lẹ́ o. wákàmù àhàlẹ́ kí náà mi. ẹ múra mi lẹ̀. ọmọ àhàlẹ́ kí náà mi nà kúrú inú àkàkùn àrùn mélòó mélòó mélòó mélòó mélòó mélòó lẹ́yìn tí mo pa ìjọ ọnú ààrẹ mélòó mélòó làwọn tí mo ti parẹ́ tí mo ti parẹ́ mo pa mélòó mélòó ádìní wúlẹ̀ mi mọ̀ hàn wọ́n lè mọ̀. wákàtí ahalakina minale kúrò. aláàbò èmi ni mo hàn èmi ni mo hàn ìjọ sálíù lè mọ̀. wákàtí ahalakina minale kúrò ni mi bá di. èmi mo hàn àwọn ìjọ udu èmi mo hàn wọ́n lè mọ̀. ahalakina minale kúrò ni ọlọ́ni mélòó mélòó mélòó mélòó làwọn ẹran tí mo ti parun tí mo ti parun lẹ́yìn àwọn tí mo nígbà mo pa tí mo pa ìran ànábì nù àrùn mélòó mélòó mélòó mélòó ebí mi ni mo pa á èmi ni mo pa ran sáálì òrùn èmi mo pa ran údù òrùn gbogbo wọn tí gbogbo wọn tí mo pa rẹ̀wọ̀n ẹnìkan kò bí mi léèrè mo sì sọ fún wa mo mo ready láti bí a consequence yẹ kò mo fẹ́ wo ntẹ́nìkan ó ṣe ta ló ń tọ̀hún tí ó bí mi léèrè láyé sáájú àbáyẹ fọlọ ìsàlẹ̀. aláfọ̀pọ̀ ọlọ́ni mélòó mélòó àwọn èèyàn tí mo ti parẹ́. mi bá dínú hin. lẹ́yìn ànábì Nóà. mi bá dínú hin. lẹ́yìn àwọn ará Nóà mélòó mo ti parẹ́. wákàfẹ́ bí rọ̀bì kàbí dùnú bí bá la ilaha illallah la ilaha illallah. ẹ dákun ẹjújú ó ti wà ẹjújú ó ti wà ojú ò tiẹ̀ tí ara ọ̀lọ́yìn mo béèrè béèrè kan lẹ́ẹ̀kan ẹ dá mi lóhùn sí kùn yín ẹ̀yin tẹ́ ń ṣèjọba lọ ẹ fẹ́ dín àkù ni ẹ fẹ́ dín àkù ni tí bọ́ǹbù fi ń ró káàkiri tẹ́ ẹ wá ń sọ pé ẹ kápá wọn ẹ kápá wọn ẹ kápá wọn ẹ kápá àwọn tẹ́ ẹ wá lẹ́ẹ̀kápá èmi ẹlẹ́yin náà lẹ wà ń bẹ̀ ebi alẹ́ yìí náà lẹ́ ń bẹ́ ní ẹ̀fẹ́ dín àkù ẹ sọ fún wa ẹ̀fẹ́ bá fẹ́ dín àkù ẹ̀ kí àwa ta ká ká kẹ́rù wa kú o. mi mẹ́nu mẹ́nu àwọn ará tí mo ti parẹ́ lẹ́yìn tí mo pa ìjọ núwà rẹ̀. wákẹ́fẹ́ bírọ̀ kíkẹ́ bí dùnú bí ibà dín. Allahu akbar kabira. kabira basira. jalla ma la yamu. wa kafa bi rabbika. jalla ma la yamu. bi ibadihi. kabira basira. ọlọ́run lẹ́mi ọlọ́run ọba ń gẹ̀ sálábòsí déédéé ń tẹ́ ẹ bá hù níwà náà lẹ́ẹ̀ fi jìyà tẹ́lẹ̀. mọ̀ ń ká náà yúrí ìlà àjìlá ta. wàláyé ẹ̀yin fa ẹ lè lẹ́yìn ẹ fẹ́ pa wárun kẹ́yìn wá pẹ̀ ń jayé a kò lè rí bẹ́ẹ̀. mọ̀nkánà yuri dọ̀là àjìlá tà. mọ̀nkánà yuri dọ̀là àjìlá. àjálínà làwùfíà máa nà ṣáàhùn lè máa nọ̀rẹ́. láyìlá àjìlá ń tó wí. mọ̀nkánà. ọlọ́run ní gbogbo ẹni tí bá ń wá ọ̀la òjijì tó lówó òjijì tó fẹ́ tó fẹ́ dupò lójijì. mọ̀nkánà yúrí dùnlá àjìlá tán. ẹ bá ra àwọn tá a kọ́ ní primary school ebi ẹ̀ ń bẹ́ nu yín kò ní yí ọdún táwa tó ń gbà náà ká tó máa kọ́ yẹn primary ara àwọn tá a kọ́ primary school ń bẹ́ nu yín àwọn tá a kọ́ secondary school ń bẹ́ nu yín nǹkan kò yín gẹ́ lára wa torí pa àdúró tọ́lọ́hún. gbogbo ń tẹ̀yìn ní jẹ́ gbádùn ẹ̀ ní ẹ gbogbo ń kó mi ò lè jẹ gbádùn. ọlọ́run lẹ́ni tí bá ń fọ́ làwọn òjijì. àjálínà làwọn fi àmàna ṣàwùlí máa nù rí dùn. Allah Allah Allah. àjálínà làwọn fi àmàna ṣàwùlí máa nù rí dùn. àjálínà làwọn fi amáná ṣàwùlí máa nù rí. ọlọ́dẹni ọbẹ̀ dọ́lọ́wọ́ òjijì nù yín ẹni tí ran rẹ̀ òrówó rí wọ́n ní òpin owó fún àwọn èèyàn tí kó òpin owó làyìlà wọ́n ní òpin owó fún àwọn tí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọ̀ á gbé tírí bílíọ̀n ó gbé lọ ọ́nú ẹrù tí ẹ̀ bá ọ ọ ya wèrè ni ẹ wo orílẹ̀-èdè yìí ẹ̀yin ìjọba kí lẹ ṣe sí i kílẹ̀ ń bọ̀ jẹ́ pàṣẹwó sọnù ní gbogbo yín o lè ń wá kiri o lè ń wára wọn o lè méjì kan níjọ ń wára wọn. àjálínà làwù fi hà máa na ṣáàhó lè máa nọrẹ. ẹni wọ́n dá ẹni wọ́n fún ní thirty years ń lu òkèèrè irú wọn mélòó níbẹ̀ lórílẹ̀‐èdè yìí irú wọn ẹjẹ́ àjọbíra wa léèrè irú wọn mélòó ní bẹ lórílẹ̀‐èdè mélòó lòún kó àwọn tó kó ń tójú tiẹ̀ lọ gbogbo yín lẹ mọ̀dákẹ́ fẹ́ ẹ jìyà wájú ọlọ́run ẹ jẹ ìyà ẹ ní múrí bọ́ lẹ́nu ìyà láyé lójú wa ẹ tún lọ jẹ lálẹ́ kìá. mọ̀nkánà yuridula jìlátà. bá a ń gbọ́rọ̀ owó ni owó ńlá ńlá ńlá la la ń gbà wọn lẹ gbà wọn bẹ́ẹ̀ bá gbà wọn kí lẹ fi ṣe. àjálì náà làwù fi àmà nàṣà hó lè máa lórí. ọ́fíìsì ni ijó ní ìtẹ́ subsidy yóò ní ìtẹ́jú àwọn tí wọ́n yọ sọ́wọ́ ńkọ́ àwọn tí wọ́n yọ sọ́wọ́ ẹ̀ wá lẹ́ẹ̀ ti rí ìdí ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n yọ sọ́wọ́ wọ̀nyí wà láì tẹ́ ẹ̀ bá gbà lọ́wọ́ orí ìburú ní ọ̀bà yẹn kú. summa ja'alna lahu jahannama yasilaha madhmuma madhura. ọlọ́run ní àníṣe àwọn ọgbọ́n. summa ja'alna lahu jahannama. يسلاها مذموما مدعورا من كان يريد العاجلة ọlọ́run lẹ́yìn ọ̀fẹ́ lọ́lọ́ òjijì. àjálì náà lọ́wọ́ ìhà máa nà ṣá o lè máa nù rè ẹni tí wọ́n máa kọ̀ǹtúrò gbogbo epo wa nàìjíríà ẹ wo ra yín bẹ́ẹ̀ ṣe rí ẹ wo ra yín bẹ́ẹ̀ ṣe rí ṣé èwo làgbàlagbà nù yín tó lè ní làákàyè àgbàlagbà ẹ kóra yín síbẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ máa lọ ẹ máa ẹ máa lọ dánu méèbó ṣé èbó ni wọ́n fi torílẹ̀ ń gba wọn tó báyìí ṣé èbó ni wọ́n fi torílẹ̀ yìí ó yẹ kẹ́ ẹ rówó dáadáa àwọn tí wọ́n gbóyìnbó àwọn tó wá là lójú àwọn tó là lójú irú ìwà wọn mà sí lọ́wọ́ wọn irú wa a pé ẹ má jẹ ń bẹ àní ẹ jẹ ń bẹ wọn ní yẹn bá ṣe ń bi pẹpẹ yọ jẹ ń bi pẹpẹ ẹ jẹ ń bẹ àpé ẹ má jẹ ṣùgbọ́n èyí tẹ̀ ń kó yìí èyí yẹn ọba ní iye olè gba nǹkan oní nǹkan ń wa bẹ́ẹ̀kọ́ náà bá sì gbẹ àrọ́mọdé ọmọ yóò tó sì kú ni. làwù fi máa bẹ́ẹ̀ ni ó òjijì inú yín ọlọ́run lémi ọlọ́run ọba yìí tó bá wù mí nú ọ̀là náà ń ó fún un. sùmàjà alina làwùjá ànámà. àlá. yasila màdìmú màdìwúra. ọlọ́run ní ṣùgbọ́n bí n bá fún un ajá mo fi ṣe ìsìtìdìrẹ́ ajá ni orí má fọwọ́ àgbẹ̀gùn ni gbádùn láyé ọwọ́ rẹ̀ jìyà rẹ̀ lálẹ́ kìyàmá. summa ja'alna jahannama yasla. àfi bá a bá ní rìpọ́tù fọlọ́ lóko. màdé mọ́ ṣùgbọ́n tá a bá dọ́dọ̀ ọlọ́run. màdé ọ̀rọ̀. tá a bá dọ́dọ̀ ọlọ́run tá a rìpọ́tù. èmi ọmọ bẹ́ẹ̀ ṣe lè mórí bọ́ǹbì ìyá o ìyá yẹn ti ń jẹ àwa yìí pọ̀ ààrí omi ààrí nàtàn ààrómi lò kò sí security bẹ́ẹ̀ni kan bá ń lọ lórí títì tó bá ṣubú kò síjọba tí ó píìkì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé bá a bá yára rẹ̀ wò a máa gbolé bí wọ́n ti bí a máa bí ó ti wá kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó kú ìjọ gbogbo orílẹ̀-èdè yòókù lónírú nǹkan bẹ́ẹ̀ béèyàn bá ṣubú ń gáràjì ọkọ̀ wọn ó sì gbé lọ hospital ń bá a bá tírìtì ẹ̀ tán wọn ó tó lọ sọ fáwọn aráalé Allah القرآن للناس الله ọlọ́run ní gbogbo àlàyé bẹ́ẹ̀ ṣe lo ayé nírọ̀rùn gbogbo ẹ̀ ni mo ti gbé sínú Al-Qur'ani. ọ̀rọ̀fúnà fi Al-Qur'ani linnasi min kulli mathalin. àwọn tó lo ayé nílò yàrí yẹn bí mo ṣe pa wọ́n rẹ́ mo ṣàlàyé ẹ̀ fún inú Al-Qur'ani. ọ̀rọ̀fúnà. جعلنا في هذا القرآن للناس من كل مثل ọlọ́ni gbogbo àwọn àpèjúwe bẹ́ẹ̀ ṣe lè lo ayé mo ti ṣàlàyé ẹ̀ sínú àlùkò ẹ̀ wo ẹ̀ wo kùránì wò ni ẹ̀ wo kùránì wò ni àgbà tẹ̀ yìí kírun meeting wo lẹ̀ ń ṣe lọ́wọ́ rí tẹ́ ẹ sọ pé let us stop this uh, meeting for prayer èmi ò tí ì rí ẹ̀ ṣe rí ẹ̀ ṣe rí ẹ̀ kàn ń bẹ bẹ́ẹ̀ náà ni ẹ kàn bẹ ẹ tiẹ̀ ẹ tiẹ̀ fẹ́ gbà pọlọ nǹkan ló dá yín mọ̀ ẹ fẹ́ gbà pé nìkan lágbára lórí yín Allah. wa kana linsanu akthara shay'in jadala. jalla ma la yamun. wa kana linsanu akthara shay'in jadala mọ̀ ní ọlọ́ọ̀ni pé gbogbogbò ẹ̀ sì wá ń fẹ́ yín kọ́ ebe ebe ẹ̀ ń tẹ́ ẹ mọ̀ ni. wàá mọ̀ ní àròdàlẹ̀ àkìrọ̀tẹ̀. ọlọ́run lẹ́ni tó bá gbé àlìkíyàmọ̀ ní retí gbogbo nǹkan tí ń fẹ́ sí. wàá mọ̀ ní àròdàlẹ̀ àkìrọ̀tẹ̀. ẹni tó bá rántí ọ̀run rẹ̀ lọ. wàsá làásàyà. ọlọ́run kò iṣẹ́ rẹ ni ọmọ àṣì. wọ́n mẹ́ ní àròdàlẹ̀ àkẹrẹ tẹ́. ẹnikẹ́ni tó bá jẹ́ pálí kìámà ó ń rántí àlìkìámà ń jojúmọ́. wàsálà sàyà. yóò fi sùúrù ló gbèsè ayé rẹ̀ yóò lọ lọ́nà tọ́tọ́. fàwùwà mùmínú. iṣẹ́ rẹ lábàá lọ́wọ́ ẹ̀ ọlọ́run láwọn ẹlẹ́ni tó gbà mí gbọ́ ẹni ó gbà mí gbọ́ nù gbogbo yín yẹn ìgbọ́ lọ́hùn gbọ́ ẹ gbọ́ lọ́n gbọ́ èèyàn abú ni èèyàn abú ẹni àṣà fún ni àwa ọmọ bí àṣà kò sí bí àṣà lọ tí wọn ò dá nàìjíríà mọ̀ nbẹ wọn da wa mọ̀ wọn aláwọn èèyàn abú yìí ni ojú èèyàn abú náà wọn sì máa fi wò wá ẹ bà wá jẹ́ ńlé ẹ tún lọ bà wá jẹ́ ńlú òkèèrè owó wa lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀ máa lọ fi rẹ́ẹ̀tì àwọn òtẹ́ẹ̀lì ńláńláńláńlá gbogbo àgbáyé káàkiri ẹ máa gbádùn ìgbádùn táwọn baba yín ọ̀gbárí ẹ̀yin ọmọ wa ẹ rántí àwọn ọmọ yín ẹ rántí ibi táwọn ọmọ yín ọ̀sọ̀ kalẹ̀ sí. wàá ní arad al-akhirata. ọlọ́run lẹ́ni tó ẹ pé ń ronú alikiyama. asala sayaha wa huwa mu'minun. iṣẹ́ rẹ ni ó máa ṣe ìwà rẹ ni ó máa wò ó tọ́ ni ó máa sọ. ulaika kana sayuhum mashkura. la ilaha illallah. ulaika kana sayuhum. màṣekóra. olóòníru àwọn ẹni bẹ́ẹ̀ bí wọ́n bá dọ́dọ̀ àwọn ọlọ́run ọba á tún dúpẹ́ lọ́wọ́ wọn ìwọ lọ ayé ọba wa jẹ́ ìwọ lọ ayé òpó ọ̀dá wa mà lọ́lọ́run lọ́wọ́ rẹ ọlọ́run ó tún dúpẹ́ lọ́wọ́ èèyàn wa lọ ayé ọba ayé jẹ́ okó jẹ́ okó gbogbo owó jẹ ọwọ́ aranjú hàn ọranjú hàn. máa dà yẹ kó ماذا يقول náà. ẹ̀bẹ̀ kọ́ ọ lójútì láyé la ilaha illallah. màdà fàálítùn wà ń tún àkèrólẹ̀ omami. màdà fàálítùn wà ń tún àkèrólẹ̀ omami. mo gbọ́n lónà ilẹ̀ máa wí. mada yakuluna mada yakuluna. báwo lẹ ṣe wí tá a bá déwájú ọlọ́run sẹ́ẹ̀ ńgbà tẹ́ ẹ bá rí àná Muhammad ngbà tẹ́ ẹ bá tún rí àwọn aṣáájú yín láyé ní láyìlá àìlá ẹ̀wù ọdún tí Awólọ́wọ̀ ti kú. àwọn èèyàn sì ń tún sọ pé bàbá là ń tẹ̀lé bàbá là ń tẹ̀lé bàbá là ń tẹ̀lé ebí èèyàn lélẹ́yìn o. máa dá àtẹ̀kù lónà. ẹnìkan ò lè tẹ̀lé yín bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ bá ti kú ẹ kú tánu ẹ kú ilé yín kú ọmọ yín kú ìyàwó yín kú ìran yín kú nù. máa dá àtẹ̀kù lónà. Awólọ́wọ̀ ló kú bí ẹni pé òkú yìí sàdáwọ́nà ló kú bí ẹni pé òkú yìí bàdéwà ló kú bí ẹni pé òkú yìí. nàbí yóò la kún. la ilaha illallah la màdà fàlítùn wà tún àkèrèlé òmàmí. la ilaha illallah. màdà fàlítùn wà tún àkèrèlé òmàmí. màdà takú bẹ́ẹ̀ bá déwájú ọlọ́run. máa bá àtẹ̀kù náà. wí bẹ́ẹ̀ bá rà nẹ́bì ẹ̀ ń gbọ́. máa bá àtẹ̀kù náà. wí bẹ́ẹ̀ bá rí sàdáwó náà. máa bá àtẹ̀kù náà. ní tọ́rẹ́ nípasẹ̀ rẹ̀ náà lẹ sì ń tọ̀ kí wí fáwọn lọ́wọ́ ń gbẹ̀ẹ́ bá rí láìkíyàmá. máa bá àtẹ̀kù àwọn ọgbọ́n kíni kílẹ̀ ẹ̀ wí kílẹ̀ fẹ́ wí fún kílẹ̀ ẹ̀ wí fún bàlẹ́wà. bàlẹ́wà tó ẹ pé nù pálọ̀ ẹ yọ ọkàn yàrá kan ló sùn títí tẹ́ ẹ kú. màdà fàálì tún wà àkèrò lẹ òmàmì màdà fàálì tún wà tún àkèrò lẹ òmàmì. màdà tẹkulù náà maza tẹkuluna. kílẹ̀ ẹ̀ máa wí kílẹ̀ wí lọ́nà. maza tẹkuluna. ngbà tẹ ẹ bá rí àwọn èèyàn tẹ ẹ bá rí àwọn èèyàn tẹ ẹ lẹ́ẹ̀tẹ̀lé láyé táwọn lu ayé nílò oore. ngbà tẹ bá rí aṣáájú ẹ̀dá Muhammad ẹ̀yin mùsùlùmí tẹ wà ń bẹ̀ kílẹ̀ wí fọlọ́. maza falitun wa antum akhirul umami. nítorí pé wa antum akhirul umami. maza falitun wa antum akhirul umami. أممي nígbà tó já sí pé ẹ̀yin náà ni ànábì ọmọ wa sọ pé ah, ibẹ̀ ibẹ̀yin ibẹ̀yin náà nìkan gun ibẹ̀ ibẹ̀ a sọ pé bọ́lọ̀ ń lòun ò ní dáhùn ẹ̀yìnrán míì májè tó ti já fún wa yìí náà ó sì wá jẹ́ yìí tẹ́ ẹ kángun ayé ẹ̀yin náà lẹ́wọ̀ abayé jẹ́ tó báyìí kí lẹ́ wí fànàbí nígbà tí bá ń bí ilé rẹ̀. Allahu akbar Allahu akbar. wà á tún àkìrò ní ọmọ mi. Abiola lépa pẹ́kọ́ sáájú. لماذا لماذا لماذا لماذا لماذا lè ti jẹ́ èé ti jẹ́ èé ti jẹ́ èé ti jẹ́ èé ti jẹ́ bàbá adájọ́ ti ń wu pàǹtí lérí kiri ọ̀rọ̀ tó dẹ̀ ò sí lẹ́nu rẹ̀ agbárí burúkú ni ọmọ lò náà ni ọmọ kọ́ ẹlẹ́jọ́ ní ti ọ̀sán pé báyìí ni ó gbé gbà èèyàn pààyàn o tún wá ń lọ ọkọ o tún wá ń lọ ọkọ sọ pé òun lọ kọ́kọ́ gún ọ lọ́bẹ sọ pé òun lọ ọkọ gún ọ lọ́bẹ yóò pè é lọ gún rẹ̀ lọ́bẹ ń tan àbí kó gún rẹ̀ lọ́bẹ̀ lẹ́ẹ̀kẹ́ sọ pé lọ́kọ́ ìlàìlà nàìjíríà nàìjíríà nàìjíríà nàìjíríà in the whole world. ẹ̀yin adájọ́ ọwọ́ ojú ó tì í ni. ọ̀pọ̀lọpọ̀ adájọ́ inú já àdámọ̀ yẹn lọ street. wọ́n lọ nù já àdámọ̀ torí pé já àdámọ̀ náà wọ́n ti kú ò láyé ara ò ní wọn wọn tó kú ara ò ní wọn ibi ìnira lágbè wọn tí wọn tó kú torí pé wọn wọn wọn ọdọ lọhùnún mà wọn ọdọ wọn ń so ẹjọ́ ọ̀tá alárèpọ̀ wọn ń tọ ẹjọ́ alárèpọ̀ mẹ́lẹ́bi àbí owó tí wọn gbà owó tí wọn ná òun nìkan ni bá bá bá bá gbọ́ lágbájá kówó nìsín làkàtẹ̀gbẹ́ kówó nìsín bá a sì gbọ́ náà nù ọ̀rọ̀ yìí ti kọjá ẹ̀ wọ́n ní lágbájá wá sí kóòtù lónìí àwọn náà wọ́n tún ní ọmọ ẹ̀ lọ wọ́n ní kò tiẹ̀ lẹ́jọ́ rárá nítorí ìkẹnẹ lèmọ́dà lèmọ́dà kílẹ̀ ń fẹ́ ilé tẹ ẹ̀kọ́ ń bolẹ̀ ń gbé lọ. lèmọ́dà lèmọ́dà kí lọ fẹ́ filé ti London ṣe. lèmọ́dà lèmọ́dà kí lọ fẹ́ filé ti Amẹ́ríkà ṣe. lèmọ́dà lèmọ́dà gbogbo ètò kọ́sẹ́sì òkun kí ló fi ṣe. lèmọ́dà tàhákàmùnà. lèmọ́dà tàhákàmùnà kí ló dé tẹ́ ẹ̀ máa adájọ́ irú ẹjọ́ wò ah, ah, ẹ sì ń pera yín ládájọ́. lèmọ́dà tà kàmúnà. ẹ ẹ wá ń pera yín ládájọ́ èmi ọmọ yín ládájọ́ o. wà má fọ́dílù kìmínà. mi ọmọ yín ládájọ́ bẹ́ẹ̀ bá dẹ́nìkan bẹ́ẹ̀ bá gbé wọn lọ rèé pa lọ́la kò jọ lójú. ìlàlámù yóò fi dínà. bẹ́ẹ̀ bá mú yàn lẹ́sẹ̀ títì. olùmọ̀nà tà kàmú. àwọn ọlọ́pàá náà ń ṣe tí wọ́n gbọ́ yẹ pé àwọn nàgbọ́dẹ̀ ga. ìlàlámù yóò fi dínà. ìlàlámù yóò fi dínà. olùmọ̀nà tà tahakamu. nígbà tá a bá ti ṣàǹfààní kankan bí ẹjọ́ tẹ̀ ń dá kí ló wá dé tẹ̀ fi ń dájọ́. ọlọ́run sọ wa ń bẹ̀ ọlọ́run sọ wa ń bẹ̀ ègbé ìbànújẹ́ tí ò ìbànújẹ́ tí ò Eh, eh, eh, ibi dáadáa ibi dáadáa. súnmà wẹ́ẹ̀lò súnmà wẹ́ẹ̀lò. aláàmọ́dà aláàmọ́dà wọn fi lọ́lọ́pàá lọ́wọ́ ọlọ́pàá sì dé ó sì dé kọ́rọ̀ ó sì sílẹ̀kùn lẹ̀ fún ni ọmọ ẹ lọ. fàwẹ́ẹ̀lò fàwẹ́ẹ̀lò. ẹjọ́ wo lẹ fẹ́ dáfẹ́ ni ó tó fi olè lẹ̀ àjọ òwúlẹ̀ ẹ̀dá fẹ́ ẹ̀yin gbogbo adájọ́ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá jádájọ́ dáadáa ẹni ọ́ dá ẹni ajù sẹ́wọ̀n ọdún mẹ́tàlá ń lu èbó ẹni ọ́ dá aláre ń bì ọ́ yẹ kí gbogbo yín kẹ́ ẹ sì pé òun náà lẹ́jọ́ ẹ pé ó wá fèsì tìrìbùnà kóun fúnra rẹ̀ ó wá lẹ̀ ẹ̀wọ̀n ọdún mẹ́tàlá mi. fawilun thumma wailun thumma wailun. àfààní ibi dandan ibi dandan ọlọ́run ọba ibi dandan alámọ̀rí tí ò ní tò láíláí kọ́ kọ́ máa bá àwọn adájọ́ èké àwọn adájọ́ èké kọ́ máa bá wọn. fàwẹ́lò. ìwọ̀n bá díẹ̀ náà ni ìwọ̀n bá díẹ̀ lọ́dọ̀ àwọn adájọ́ orílẹ̀-èdè yìí. mo mẹ́nìkan nìbàdàn mo mẹ́nìkan nìbàdàn ẹnìkan ni mo ẹnìkan wàá mojì màmá bíi méjì lẹ́kọ̀ọ́ wọ́n parí obìnrin nù wọn ẹ wá dàkún kílẹ̀ yìí yòókù ń kílẹ̀ yìí kílẹ̀ súnmọ̀ wẹ́ẹ̀lú súnmọ̀ wẹ́ẹ̀lú. àfààní ibi dandan kọ́ máa bà kọ́ máa bá ta ni. bíkọ́dìl àrídì. àwọn adájọ́ ayé bíkọ́dì sàmà àwọn adájọ́ òkúrú láyé lásìkò tá a wà yìí. bíkọ́dìl àrídì bíkọ́dì sàmà. wọ́n lófin tí ó wúlò ní ẹ sì bá wa tún ṣe. bẹ́ẹ̀ lónìí ẹ bá wa tún ṣe. òfin tó ń mú mẹ́kúnnù ó ti ń fọ́lá sílẹ̀ òfin tí yóò lónìí ẹ bá wa tún ṣe. òfin tó ń mú mẹ́kúnnù ṣẹ́ tó ń fọlọ́rọ̀ sílẹ̀. òfin tí yóò lónìí ẹ bá wa tún ṣe. òfin tí yóò wúlò ní ẹ wa túnṣe òfin tí òun lò ní ẹ̀sìn bá wa túnṣe. òfin tó ń mú tálíkà ṣẹ̀tọ́ fọ́ lọ́rọ̀ sílẹ̀ òfin tí òun lò ní ẹ̀sìn bá wa túnṣe.